ṣáà bá yín sọ̀rọ̀. no no no no kò sí àyè fún yẹn tẹ bá fẹ́ interview wọn ẹ máa ní láti book appointment with them ok let's move it. no no no ṣé kí n gbọ́ nǹkan tó fẹ́ sọ. ẹ ṣe the young beautiful heiress orúkọ tuntun tí àwọn èèyàn ṣẹ̀ṣẹ̀ sọ yín do you agree with that. this country is so hot Anyway, as for the heiress only a nitwit will be asking me if that's true. Ataja àtẹran àtasínwín gan ló mọ̀ My dad is the owner of the biggest company in the state. Even the governor of this state is not as rich as my dad. So if anybody talks to me anyhow, I will give it to them hot. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tún They say you are a snob. Is that true? If you get snubbed, then you are, you are irrelevant and useless. Ìwọ gangan tó You are poor and wretched. So please, get off my face! Orúkọ tí wọ́n pe Rachel gangan ló ń jẹ́. Ah, ẹ miss you, Daddy Boo. Eh, Rachel, kí ni gbogbo rubbish to lunch here, no? What was that stunt you pulled? What stunt, Daddy? Kí ni What did your poor daughter do now? That Now, don't give me that innocent look. Ah, why are you always doing things like this? Èmi ò ribai? báyìí. Kọ́lọ̀ ń délẹ̀ fún màmá ẹ̀. Màmá ẹ̀ ò rí báyìí náà. Ibo ló ti rí gbogbo wa yìí? Eh, what stunt? How is telling the truth a stunt? Daddy, We are kẹ́ proud of me nínú. Hey, eh, don't give me that. that crap. ha, Rachel. Everybody is at your feet. But you don't seem to do anything right for me. I keep losing investors because of you. Here we go again. Investor this, investor that, all the time. But daddy, how is that my problem? Am I calling Money Company now, and you're in wrong company. How is my newfound popularity affect your lame investors? But you are my daughter. not telling you what. how many times mo máa explain fún ẹ pé gbogbo ìwà rádaràda tó ń wù yìí ó máa jẹ́ kí àwọn aráàlú ó ní bó ṣe máa fi ojú wò ó dẹ̀ wọ́n máa affect business mi especially this company. okay now ṣo fẹ́ gbọ́ i'll have to now begin to put strings here and there to ensure that the rating of this company remains five star. daddy daddy mi ò fẹ́ kí elevate blood pressure yín and this whole thing is going to go away. Eh, calm down. It will pass. You, you have money. You can you can fix this. There's nothing. Nothing is going to happen to your company. Said be pay FM be by go working but I think I have to go now. Ẹ má gbàgbé owó tẹ́ promise me. You are very important. I love you, Daddy. I'll see you at home. kémi máa elevate high blood pressure mi. Ah, home sweet home ilé gangan la bọ̀ sí mi oko báwo ló yẹ feel like látijọ́ yìí tó ti kúrò ní nàìjíríà tó wá dédé dé tó tó wá jẹ́ pé ó wá dé síṣẹ́. ṣé jẹ́ ń dùn ẹ́ ni a lot has changed. really uh-huh. what has changed nothing <laughs> ṣebí torí pé ìwọ ò kí n wá sí nàìjíríà ni i was still here last month so lójú tèmi anything will change. I've been meaning to ask you kí tiẹ̀ Kini wá rí kí nìdí ẹ̀ decide pé o fẹ́ Nigeria after that incident the thing so now I'm not coming back to that country again I won't come to Nigeria Kilo ló gbé ẹ Oh, gangan fi Nigeria wálẹ̀ fún Babe, why do you nonu shororo into a business that is not your concern? yes because next time tó bá tún ṣe ẹnu wá business me like that you are going to be fired. really. yes. your business. ó dà pọ̀ philosophy mi ni to keep calm drink water and stay out of trouble but in your own case your business is my business so <laughs> má ti ẹ̀rọ at all forever and ever ajọ lè pọ̀ ni <laughs> you mugger head naughty boy Whoa enough of this fine boy loko mo kàn yín dán òjẹ́ lẹ́ni being your first day at work ni tó bá dọ̀là má wọrú kíní ìwá sọ́fíìsì tèmi o iṣẹ́ ti bẹ̀rẹ̀ nìyẹn o. why hey. Eh. it's my office man hey. Eh. i'm a ceo. o fẹ́ máa fún ọmọ fine boy ní ọ́fíìsì mi. yeah yeah yeah. wá lọ wo ọ́fíìsì tó fi sílẹ̀ wá lọ wo bó ṣe rí wàá rí táwọn èèyàn dì pa tán dì kàkà tán dì kúkú. àwọn tí mo gbà síbẹ̀ lè máa ná kán lè máa sokùn mẹ́ran kankan táì kankan bọ̀. It's not my business. Oh yeah, George, get down. <laughs> oh, I'm fine boy, sexy boy. Look at everywhere. Do you like him? Bad. You see, I've been working well. Yes, you have. Don't I deserve a hug? A big hug. Come, come, come, come. Mm. That's it. Look. <laughs> wàá ti wà lọ́fíìsì o kò form seriously o because aṣọ tó tiẹ̀ wọ̀ yìí náà ò help matter ah òpin akíkọ̀ ló wà yìí o wọ́n á take <laughs> wọ́n á take for granted tó máa ń ṣe bẹ́ẹ̀ o máa le jù ní bọ́yìn ṣe nàìjíríà ni wàá ṣe bí ọ̀gá ah tó bá ṣe báyìí nàìjíríà wọ́n á rà ìdẹ̀ wọ́n á le jù gan wọ́n á gbé ṣọ́dá pàtì. Lima, you don't want to know. To buy a big woman, need to contain, don't ballet tó ń bẹ̀ mí tó kàn ń tọrọ lọ́wọ́ mi mọ̀ pé how come báwo ni bàbá ìṣèkẹ́pà security mi níbo ni gbogbo àwọn bodyguards mi wà. I was I was I was so <laughs> disgusted. That sounds so disgusting. Ah. Ṣé kò ṣàfọwọ́ pọ̀ ẹ̀ ṣá? Ẹ́ eh? ìyẹn máa fọwọ́ kàn mí. I would have died of shock and disgust. Better. But kí ni mo máa ṣe mo kàn pé security ni pé ẹjọ ẹ bá mi bọ́ndùlẹ̀ síta mi ò ráyé òṣì security guard tó wà on duty lọ́jọ́ yẹn gan mo sàkẹ́ sọnù níbo ni gbogbo rádaràdá wà. I don't have time for bullshit they are all just incompetent. ìgbà <laughs> tí má ṣe tuntun yẹn o wọ́n ní ẹni tí wọ́n bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún òun náà lẹ́nu kejì kí ló máa tẹ̀kẹ́ láti tọ́ ọbọ̀nù báàgì láti fún lówó. Hmm. pásítọ̀ bẹ́ẹ̀ ni tiẹ̀ rí ìwọ ṣe tọwọ́ bà pọ̀ kókó fún kókó tọwọ́ bà pọ̀ kókó kókó fún ó ṣiṣẹ́ sí lápò ni anyway wo bíbá ó ti ẹ̀ bẹ́tà bó ṣe ṣe yẹn let them know that you are not an ordinary person. má tiẹ̀ dá lóhùn tí o máa ṣe pé daddy mi ti ń complain these days pé okay o you have to be nice to the poor and the needy who has time tí o bá ń ṣe yẹn security company tó wà ní GT lọ́jọ́ yẹn mo máa sack wọn dànù mo máa gba another one ní níbo mo ti ráyè gbogbo my ratings and my investors bla bla bla who has time for that. ìkọ́nà lẹ́yìn méjì. anyway ṣùgbọ́n pé èmi kò fi pé dáàdì ti máa ń fàyè gba àwọn pípọ̀ yìí jù your dad is a little bit too nice and they're already getting too comfortable. èmi tí ọjọ́ ìpọ́pùsì tèmi o pọ́pùsì tèmi ò tẹ̀lé gbàgbó nọ́ọ̀sẹ̀ǹsì ẹni tó bá ṣe rádaràda a máa sáàkì dànù ni wo mo máa make sure pé wọn ò ríṣẹ́ tó máa fi kú àwítọ́ yẹn kan ní kó tọwọ́ bá pò kọ́kọ́ owó fún wọn tó ṣiṣẹ́ sí lápò ni. rachel ṣàrọra ilẹ̀ ń yànyàn. a mọ̀ pé lẹ́yìn aròpó ń fò ni. má ṣẹ̀dá lò owó mélòó náà nà ní tó fẹ́ máa fi dáṣì gbogbo yẹn. mo rọ́bù sórí gbogbo ilé ìsìn. kí nìkan náà kí la rí wọ́n sìn. Ah. wait wait ẹni tó serve oúnjẹ yìí dà mo fẹ́ mo fẹ́ sorry ma who said this food. please what happened, ma. mo ferry. I don't tó serve oúnjẹ yìí because ó dídí magi ẹyọ kan ni buy gbẹ́nu lé náà. oh sorry ma sorry ma please ma should I return it ma. kí pariwo de calm down. What? Don't tell me calm down ṣé mi ò sanwó ni. ah ṣùgbọ́n pé mi ò mọ̀kàn tí mo ń sọ ni. lima lima jẹ́ ká calm down you don't even know you can't tell anybody lè wà ń kọ̀rọ̀ kọ́ máa watch kọ́ my video rubbish ṣáàjẹ́ ká recording pé complain pé mo gbẹ́nu lé noodles. you don't want to see yourself on Instagram tomorrow morning so let's just. Oh, dààmú tí let's please can we pick the bills let's just leave there. okay. hey I should not talk. fine no problem. What is suffering? fún ìméjì tẹ́lẹ̀ pé kẹ́ máa ìka wá jẹun bíbá ká lọ síbi ìkọ̀ ká lọ jẹun ẹni ìbẹ̀rẹ̀ ti fẹ́ wá waste o ó yá máa jẹ torí mi ò jẹun ti sọ fún ẹ tẹ́lẹ̀ pé mi jẹ bills please ah ah ah hey ah, ah. Who do we have here? Gbaolódé. Ọ̀rẹ́ mi. Ó tọjọ mẹta Gbaolówọ̀lú. Ìjọ kan Ok, jẹ́ sáré make nǹkan kan clear kó má dàbí pé èèyàn ń gbé ọ̀rọ̀ sínú. Mi ò kì í And I'm not your brother. Okay? So, and then mi ò rò pé nǹkan kan kún ẹ nínú ọ̀rọ̀ ayé mi kò sí nǹkan tó kún ẹ pẹ̀lú ìgbà tí mo dé ìgbà tí mi ò dé what i do what i do not do it is none of your business. okay. peter it's been how long bro five years kí ló máa ń ṣe wàá kàn máa bínú wọn máa fà kíkọ tí mo ti mú ẹ agídí náà ni ẹ let bygone be bygone it's been how long tábà gbàgbé ọ̀rọ̀ àná a lè rẹ́ nìkan bá ṣeré náà. kò sí nǹkan tó kàn mí pẹ̀lú yẹn náà ọjọ́ òlè mi àti ààrẹ nìkan bá ṣeré ti sọ̀rọ̀ gbẹ̀yìn ah, ah. i don't have a business with ààrẹ nìkan bá ṣeré i don't have a business with you ah. i made my point o oh, kì í ṣe ọ̀rẹ́ mi you are not my brother i'm only here to do my business kí n dey face it all alone without you so ti gbọ́ i made my point and please be clear enough you are not my brother a tán rárá rárá kò síbi tá a ti tán. peter kí ni kí ni peter tó ń pè peter kọ́ pétérù ni excuse me ma. Peter Kill la gbé kill la jù ah ah Peter. Yeah, um, yes sir so today um, torí ẹ mo ṣe wò pé uh, I can also start my uh, political um, ambition as well yeah. just like my father. Oh. <laughs> um, I'm impressed actually I am. Um, ṣòrí yàtọ̀ sí ambition you know what's going to work for you is your humility yeah. you're so humble Thank you. and ó um, ṣọ̀wọ́n nowadays ká tó rírú àwọn young persons bí ìwọ tí ó tẹrí bàbá ẹ tó ní respect tó You know, so tó are culturally inclined but ṣe sorrow gone gan are ó and then um, but mind you politics kò kí party you'll have to enamor yourself ogun especially ní orílẹ̀-èdè playing politics in Nigeria is tough work you need to armor yourself with a lot. àwọn ọmọ yẹn wọ́n kọ̀ ọ̀run ah, like I almost puked I don't understand. What's my own with poor children now? Seriously. Rachel! Oralejo wájú Show some courtesy. But daddy, not in front of a man. Ẹ will ló kọ́ ah, ah, Kí ló máa ń Stop being a brat. Uh. <laughs> one mind. no, no, it's okay. we shall <laughs> continue on Bonnie. <laughs> I understand. Uh, so, um, Peter, meet my daughter Rachel. Hi. Pleased to meet you, Miss Rachel. Hi, Peter Pan. <laughs> yeah. Wow. Um, Peter, please. Uh, yes, sir. I think I think I'll be going. Now I've ring tea. Maybe by about two hours crowded. Yes, sir. No, no, no. Forgive all of that. <laughs> Youthful exuberance. It's understandable. I'm not offended. Uh, you're not? Yeah, it's, I uh, only like to exercise the youth thing in her. You know. <laughs> <laughs> you are so mature. Thank you. And it will work for you in politics. Thank you so much, sir. Um, Thank you. You don't know. Eh, eh, you know, we, we had different. okay, sir, um, I think I need to get going. We need like, to catch up with a meeting in an hour. So. Okay, okay. Well, well, all right. You, you run along. Uh, all right. Uh, so, bí mo ṣe sọ gbogbo ẹ I'm prepared, then, sir. <laughs> yeah, keep me abreast of all the happening. Definitely. Okay. All right. All right. Honourable Peter. <laughs> Thank you so <laughs> much. You're most welcome. Thank you so much. All right. So, a máa sọ̀rọ̀ later. Definitely. All right. All right. Sir. Good boy. I'm to tí back on you. Rachel òun fẹ́ kí lórí Peter Pan. ẹgbẹ́ wa náà. don't touch me. kí ló ṣẹlẹ̀. ẹ má bínú sá mo ti sọ fún wọn tẹ́lẹ̀ pé wọn ò lè wọlé ṣe ni wọ́n tì mí dànù pé kíkó lọ́nà kíkó lọ́nà. má lọ Okay, sir. My humble friend. Ah, uh, ah, uh, you still remain the same. Otojo Meta, how you doing? How can I do for you? Well, this is an invitation card to my engagement. As my long-time friend Mo it is only necessary for me to invite you. Ah. I have told you countless times not to ever refer to me as your friend. Mo sọ fún ẹ pé mi àti òkè ń o oh, kì í ṣe o oh, kì í ṣọ̀rẹ́ mi you are not my brother you are nothing to me i am only here in this country now to do my business kí n dey face all alone so please forget every other thing all your stories keep it to yourself shut the door tó bá ti bọ́ sta. ìbínú yìí náà ṣáà ni anyway this is the card if you change your mind i will appreciate it tó bá wà. oh. oh, okay now. Mm, it's very fine. So everything's going to look perfect, right? Definitely. <laughs> but I'm jealous of you, right? Because what you are off the market buying, so you are taking. So no ladies' night out for me anymore. Or you anymore, I'll buy you. Don't sorry, right now. It's never going to stop our normal ladies' day out. It's not changing anything take ده كفايه too much sorry. <laughs> well uh, take it fair hey let me look at your ring let me look at your ring here <laughs> I love this ring <laughs> it's so beautiful but you know what my own ring Paris Matilorawa ama ọdẹ ó brother in diamond Rachel ń sọ̀rọ̀ Rachel can you ètò ń sọ̀rọ̀ báyìí. This is just an engagement ring, not a wedding ring. Yeah. And besides, it's supposed to be a surprise. Yes. Dumb Jane. What is all ring, ring, ring, ring, ring? Ah, I get engagement ring on. Hey, I'm jealous Jealous? Jealous. Oh, wow, all right. <laughs> Akim is very lucky, Sha. Um, but Shomo, at the end of the day, I'm gonna need balloons, ribbons. Yeah. Um, excuse me. Um, please excuse me. I'm um, sorry, please, where's your manager? He's in the office. mo hope pé ẹ ní fọ́ mi jẹ níbí báyìí o because mo hate disappointment gan. not at all ma. and at the end of the day this place is going to be well lighted. definitely ma. with balloons and extremely decorated with ribbons and everything. Yeah. you're just saying yes ma ọ̀rọ̀ yes ma kọ́lé lé mi ò ṣeré o. àti <laughs> ah, ṣe bẹ́ẹ̀ ma ẹ má wọrí. kí n má wọrí manager yín wà lọ́fíìsì ó yẹ jálọ̀rí. jálọ̀rí wo. Um, So at the end of the day, everything is going to be fine. It's going to be fine. I'm, I'm getting off the market. Off the market. You alone. Don't worry. You leave me alone. I'm, I'm not leaving you. Promise. <laughs> You're feeling So uh, I think we'll be having another meeting this weekend with our sponsors. Um, and another company is trying to come to Nigeria to invest. Hmm. Like they're trying to switch and then do a replica of what they do over there right here. So who knows? Wow. In a minute. That's good. Mm -hmm. They would miss you at the Maryland office. Kí ló fún impression? You're not going back anytime soon, right? Kí ló fún impression? <laughs> because you have a political ambition. And that's going to be a long-term deal. Yeah, talking about politics. Mm-hmm. Ṣé o by the end of the month, o political campaign and then political party? <laughs> okay, why is everybody talking about political party, I don't, I don't know. You said something? Nothing. I didn't say nothing. Why do I feel like you're hiding something? Where is my There is drink? nothing I'm hiding. It took you five minutes to get my order. Now, where's my drink? We are sorry, ma. I'll call them. Shit, if I could get baby back, so we are seeing don't drink one for I don't even care what this place is called, bar or restaurant. Sorry. And mama make chopping, won't lock me by down. That girl, she's a spoiled brat. They call her the crazy heiress. When it ní to anybody tó man ń or mess up pẹ̀lú I even heard she goes as far as assassination. <laughs> Why would you believe such rumors? Really? Okay. <laughs> I can, I can actually believe everything. I can believe the fact that um, she's a brat and then she doesn't have human feeling. But assassination, ele, ele tó be teddy bear yìí. you tí ẹ ṣe kó dàbí teddy bear, teddy bear. about me? Why are you pointing your fingers at me? Ma ever in your life, don't you ever point your fingers Shut up, Akẹ́bàjẹ́. Kí ló ṣe? Are you fine? Ah, where is ni. You have a recent problem, right? Kí ló sọ̀rọ̀ ẹ̀ dànù? You think you can just walk into anywhere and just kò sọ̀rọ̀ sáwọn èèyàn bí ẹran? Ṣé bá ṣe bí ẹ̀kọ́ ló ṣe bí wọn ni? Ọlọ́run tó jẹ́ ẹ̀kọ́ ló já wọn ni. Àwító okòsáṣọ eégún, okùn gbogbo ẹ̀ sójú dàbí àjẹgbàlódé. Ẹran if you try that rubbish again in my presence nǹkan tí ma fojú ẹ rí wàá kàn dín you think your father is proud of you with all of the rubbish you're doing kí ni nǹkan tó kó sí tó ń gùn ẹ owó kí ni bàbá ẹni tó ń gùn ẹ owó kí ni wọgàn fúnra ẹni tó ń gùn ẹ kò ń ṣe pé ní kankan kò ń ṣe ooo ṣiṣẹ́ fowó fúnra rẹ ogún bàbá ẹ ló gbójúlé nǹkan tó ń jẹ nìyẹn ìdí ọ̀tòṣì ẹlẹ́lẹ́yà nítorí oúnjẹ ló ṣe wá ń fẹ̀ fún báyìí jíjẹ ló mọ ẹran Buhari <laughs> babe sorry about that don't worry jẹ́ kí n sọ̀rọ̀ sí tí wọ́n tí wọ́n bá sọ̀rọ̀ sí kò ní gbọ́n o tí mo bá sún ẹ ní ẹnu tí bá sún ẹ ní ẹnu ọmọ máa lóko ẹ̀bà wọn mi lọ́wọ́ ni if you try this rubbish again níbi tí mo bá wà I will harm you máa ṣe ẹ sí wẹ́wẹ́ idiot. Peter. babe let's let's get out of here jare ah. àbí kí ni kí ló kó sí Emily okun. But Rachel, èmi your life, gbogbo nǹkan tó ń ṣe yìí now. Mo ti bẹ̀ẹ́ bẹ̀ẹ́ pé refuse. It's almost a week now. You're not eating, you're not doing anything. This is not my Rachel. I need my Rachel back. I just want to die. Fi mí sílẹ̀ kí n kú I want to die. Rachel, you cannot die. You cannot die. You like láì gbogbo nǹkan tó ń now. Stop it. See, see, see, see the videos. See I've the comments. I've seen everything. See what people are saying about me. See, they're talking okay, about okay, me. It's okay, it's fine. It's okay. It's <laughs> right. I just want to die. I can't even leave this house. <laughs> I want to die. <laughs> um, Daddy, no. Mo ti bá sọ̀rọ̀ títí tí kò dá mi lóhùn. Ó kàn insist pé òun fẹ́ kú ni. I don't know why she insists on dying. It's okay. Ṣùgbọ́n kí ló I'm sorry. Excuse me. Sir. Oh, ah, okay. Yeah. Oh, Daddy. I have to go now, sir. Ah. And then, ìwọ, ṣáà tètè ṣáré kiri. Don't forget that my party is this weekend and you have to be there. Rachel, you're not missing my engagement for any reason. So why don't we go share a relationship with your I have to go now, sir. Later, daddy. All right, sir. Oh, we should go. Thank you, sir. Oh, I appreciate it. Rachel. You know I hate to see you like this. <laughs> Ah. Okay, just, <laughs> what do you want me to do? I will do just that. Baby, Peter embarrassed me. Oh no, my papi. Uh, come on, come on, sweetie. Oh, oh, shaking software. You are innocent. You're just so innocent. Obviously, he was kidding. I'm sure he was kidding. Okay, okay. Shaking pay kí n jẹ́ apologize. Ah, ọ̀dà ṣé she n invite her. No, no, Daddy, no. He said he's gonna hurt me. I don't want to see him. I'm scared. I'm scared of him. Ulo má pa mí, ẹ má jẹ́ ah, ah, come on. Eh, go pẹ̀lú gbogbo front to put up náà. You're just so innocent. Oh, my baby. You're innocent. Let me tell you, nobody is going to ever hurt you. Nobody is going to hurt my baby. Neither harm you, okay? títí gbọ́ kò sẹ́ni tó lè fọwọ́ kankan kàn ẹ́ níbi tí mo wà. all right this now this is what i will do i will double your security i will double everything how about that. yes. all right good <laughs> now give me a smile yeah that's my girl now i have a surprise for you yes and. Um, before I let the surprise out, you will do something for me. Yeah. Are you ready? Will you promise? Okay. Now, you have to get up from this bed and come with me. Yes, All right? I saw it. Saw so what? Akim is getting married. So? mo rí ivy tán fún ẹ mo rí ibi tó sọ sí so you're going right. i'm not. but mo wo schedule for that day and mo rí pé o wà free. mo wonder bí mo ṣe get her into my life really. really. kí ló ń sọ lẹ́nu kí ló fún ẹ ní assurance pé mi ò ní any other event tí mo fẹ́ lọ máa dá mi láàmú kódà kí n wà láyé kí n má ní kankan tí mo fẹ́ ṣe láyé lọ́jọ́ yẹn I am not going anywhere. Why? Don't tell me you're not done with her yet. You've not gotten over her? Look, the way you are going about it, everybody ti máa mọ̀ pé ó ṣì ń dùn ẹ́ like <laughs> it's been how many years now? yeah you're not over the situation because ká ní pé nǹkan tó ti wà done with ni kò ní máa dùn ẹ́ báyìí and I think The easiest way to prove to people that you've gotten over this is to attend that event. So. Make me. Really? Is that a challenge? If it is, I accept. We are going for that event. Oh, Soroni. You're not smiling. Oh, you're wearing jaw. Mm? Mm-hmm. <laughs> deal? Eh, ẹ gan kan. Ah, so you really love or like her? Remy Joe, I don't like this. Everyone, <laughs> <laughs> yeah. yeah you guys have to come together since you have decided to be boyfriendless <laughs> wàhálà tí ẹ dẹ̀ nìyẹn. ah kí ló expect èmi ò need boyfriend kankan since you only handle perfection me, then i don't need any of them yẹn the mi lájọ́ ń bọ̀ dáàdi dẹ̀ máa drop wa. wàhálà tí ẹni ẹ ṣàtètè ẹ má pẹ́ dé o tó bá pẹ́ dé òní rí right jẹ́ òní rí ibi jókòó sí omi níwójú ẹ̀ torí pé ojú ọ̀rẹ́ mi o. wò ó má ah. wọrí jàre tó bá rí mo jẹ́ kí makeup ẹ look good ó look ravishing. ravishing má Padala lóhùn powder lásán kí a tẹ́ ní tẹ́ káyé gbádùn báyìí. èmi nìkan mo ok má wọrí pàdán nìkan mo kàn máa nù ú sí mi bọ máa nù kiri máa nù wọ́n wá gbé ju wọ́n wọ́n. máa nù dáhùn sí i máa ní kí dáàdì jalè dáàdì tó gbọ́ lọ́wọ́ wá. wẹ́ẹ́ wẹ́ẹ́ wẹ́ẹ́ má pariwo dé fóònù tèmi létí jàre let me concentrate kọ́ má lọ fi lip stain sí ẹyin ojú fún mi. <laughs> all right later darling uh, I can't wait to see you just come early okay fine um, let me use this one then you know you have to do the lashes and vi har lipt in lima suits. Mm, let's see how it's gonna fit. Yeah, yeah, it's okay now. Mm -hmm. Yeah. Um, Hold mm-hmm. on. Babe, how do I look? Oh, you look good. guess I'm sad already. Now I have to see how my man looks. You're beautiful. Perfect look. Thank you, darling. Ah, ah. I chose right. Yeah, I see. I'm so lucky to have you. Ah, kí ni nǹkan tẹ́ ń wò? Ẹ ń wo èmi àtọkọ mi àbí? jare. bọ́ tàjà yé. Um, you look good. Uh ah. -huh. Um, it's really nice to have you, darling. Me too. Uh, I can't wait to be a woman already. Fucking dry eye here. Sorry, Oh. <laughs> hey. <laughs> I see I'm not the only one that feels that this party is boring. Really? and that, that makes the two of us. It's so tell you, Telu invites me to be like, we, we should come hang out. Or oh. let me say, I was practically dragged here more or less. Mm, I see. Ah. But I don't know, your friend, it, it seems like he's actually having fun in there. <laughs> I saw him. So you've been stalking me and my boy. Hmm? Huh? And what if I was stalking yourself and your friend? Have you got a problem with that? And if there's a problem, let me know so I can stop. No, no. I actually have um, likeness for stalkers like you. I see. Um, i mo ṣe wà yìí gan ó ti ń ṣe mí bẹ́ẹ̀ ni pé kí n kúrò pe ki so would you wanna come. Eh, mo appointment l'Abuja lọ́la I have an early morning flight to catch. but oh. damn that. Oh. You think I should tell my friend that I'm leaving? Attempt out too. Where did you park? Babe. Hey, hold. I can't tell you. We can't tell. Dúpẹ́. Hmm? Who invited Peter Pan? Ṣé bọ̀bọ̀ yìí ń tẹ̀lé mi káàkiri? O uh-uh. lè ronú bẹ́yẹn. It's obviously a coincidence. Wo, ó gbóbìnrin kan wá. Kò dẹ̀ lè possible kó máa tẹ̀lé káàkiri kó tún gbé déètì wá. And a very ugly date at that. The girl looks familiar. Really? Like one girl dancing naked in a video. Say wo red lipstick eh, Go. who uses that kind of red lipstick these days anyway. ṣé ká lọ kí wọn ni. for what. ṣé kò tí ẹ sí nǹkan tó máa jẹ́ kí n bá bọ̀bọ̀ yẹn sọ̀rọ̀ lálẹ́. limada wo jẹ́ kí n lọ get limada you have to calm down right now. all right. life. I, I, I, am so sorry. No, no, no, it's okay, little princess. It's, um, it's fine. I'm not scared of you, so don't flatter yourself. Why do you need to be scared in the first place? <laughs> hey, I want to tell you that I think um, what's it better? You like your kind of person. <laughs> Are you actually flirting with me right now? What's that? Really? really? I'm sure your dates will be searching for you. Oh, yeah. are right. Hi. Hi. Wow. So what's up, Niko Mawa? Thanks so much. I appreciate it. <laughs> you look beautiful, bulgy, ravishing, extra big. It's nice. What do you expect? Of course, it's my day. <laughs> Peter. You know him? Um, of course I do. <sighs> Peter Pan. You're very famous, though. Akim Lowe invites me and I have to honor him with my appearance. All the same, hey, congratulations. Um, thank you. But, Akim, oh, sọ fún mi pé Peter ń bọ̀ mú bàánù. Oh, dẹ̀ tó sọ fún mi pé ó ti dé. Who's má my name? ó escaped mind ẹ right. you have the guts to say that you can actually say that only sorrow or enter the jáde So ẹ. ṣé o ń gbóṣe ọ̀rọ̀ i thought you were my friend so o dẹ̀ lè ṣerú nǹkan tó ṣe yẹn. Um, hey just just shut it so you ni mo pè yín mi ò don't don't come near me what are you what are you telling me so you can you can tell me that. Does it make any sense to you? It should make sense, Sieni. I call you guys my my, my friend, my own best friend, and you had to go with the woman that I've ever loved in my life. Does it make any sense to you? Love? Just shut your mouth, please. Kilo Shelley. Can I just do what? You guys don't have conscience. Should make sense, me. Hey, brother. Hey. Brother? fiercely like just for a minute so oh, that it die everywhere. But, but I, I had to say my mind. Okay, now that you've said your mind, I think it's time to leave. Akeem. We have to leave now. If I am your sister, your only sister, then Onila Tilo Peluminse. Damn you! Damn you! go. Let's go. Let's go. Let's go. Let's go. Let's go. Let's go. If I blow you, eh? Come near me, I go blow you, I swear. Lima, you have to tell me everything. Rachel, it's a long story. that smell The perfect man. And just a, uh, and just a complete gentleman. Complete gentleman. Mm -hmm. I see. You're not serious. <laughs> oh, I have to go on though, sorry. No, please take your time. Uh -uh. Eat it up. Mm. it should be a continuity for the bread. <laughs> Okay. <sighs> I can't believe this. You and Peter. Debola came wá. Eh, ó ti jáde. He said something about clearing his head. <sighs> Olima, don't hurt yourself now. <laughs> You see, Peter is one guy that I truly love. Peter is my first love. I love him with everything. He's a very caring person. He cares about me so much. He's always there for me. Peter gives me everything that I want. But what did I give him in return? Nothing. I wrecked and smashed the love that he has for me. ṣòro jẹ́ kí n sọ òótọ́ ọ̀rọ̀ fún ẹ aláìda èèyàn ni mí mo ti rí pé aláìda èèyàn ni mí I've seen it now that I'm a devil I am a devil mo mọ̀ pé èṣù ni mí èmi ni mo da everything rú mo dájà lẹ̀ láàrin àwọn ọ̀rẹ́ méjì Rachel you don't understand I know that I'm a devil. ní màmá sọ̀rọ̀ ọba yẹn sí rẹ now don't talk like that to yourself. okay. No one is perfect, yes, but you are definitely not a devil. I am a devil. Oh, they understand. They shouldn't me ṣé mo nǹkan tó wà ń bẹ̀ pé kéèyàn dájà lé láàrin ọ̀rẹ́ méjì well mo mọ̀ pé kò lè yẹ. you know what. I know you don't understand. you are not thinking straight right now maybe you should just rest relax then by tomorrow morning you you you'll be fine. okay okay okay. ṣé wàá tẹ̀ wá lọ sùn sórí bẹ́ẹ̀ lọ sọ́ọ̀tì. I'm fine. oh okay bye. I'm okay. I'm alright, I'm fine. Rachel, I'm fine. You're not fine. I am fine. Please stop doing this. Why don't you ṣe báyìí sí rẹ̀? Ṣó fẹ́ ṣe rẹ̀ I actually thought making you attend the event would ease your pain and then you healed. But as it is, I think it's a bad decision. You're not yourself. Look, me like nǹkan to shame bẹ́ẹ̀ I have to tell you as your sister. O kò jẹ́ kó weak ni now. You mess the whole place up. That's not nice. Nǹkan tí mo mú ẹ lọ ṣe kọ́ now. Okay. Okay, I I am sorry. I'm sorry. I take the blame. I think I should have left you with your initial plan of not going. a ni far because mo actually force any practically force any. Peter now mo ní pé by ti gba it's okay. It's okay you will be fine. Ṣùgbọ́n má bínú. But is she really worth it? Kí ló Who is she? What's special about her? àṣé ah, ìwọ walk on him, ń bá stop this ah what is it even ah oh, kì í now you're supposed to be my elder brother èmi ló yẹ kí n máa wúrù wá ikó try let him correct me gan you shouldn't be this emotional over what over a girl ìjọ wo lórí kémi ká go torí ọkùnrin kan stop this I beg. ah o ti tó you need to move on They dẹ̀ wá lọ síbẹ̀ yẹn show pé you are not even man enough For kàn show bí ẹni pé weak it's not nice because tẹ̀yìn yet ti ta bẹ́ẹ̀mì náà bẹ́ẹ̀. oh so you don't want to listen? ah wo èmi ò ráyè o ah, kí wàá nìkan náà. to me. No, no, because oh, You Nicole us in hotel room, Latiano. You just abandoned me like that and I've been calling you. Shoma no remiss calls me You didn't even bother to call me. Babe, my bínú. As in everything that happened yesterday, Oko disturbed me. I needed time and space. Láti be cleared me. That's very good. The same tape to play for Rachel nìyẹn. Oko dé mi nìkan Oda, Oda dá mi nìkan dá wàhálà mi. Who does that? On the night of my engagement, and you're the cause of all this, Akeem. I came. Babe. Come, come, come, come closer. No, no, no, come, come, come, come closer. What is a lady's leaf stain doing on your shirt? oh, ọdẹ ọdẹ ọdẹ ló pè mí ni àbọ̀dọ̀pọ̀ orí mi ò pè ni no sọ fún mi kí ni leaf stain ṣe lórí iṣẹ́ tẹ. no tell me is there anything you've asked me for that I refuse to do. anything now. Anything báwo la mi bóyá àwọn servers lánàá. I just hear you say servers. servers. Lifted servers Lara aṣọ it. You don't want ń ṣá láti sọ? Kí ló ń ṣá láti sọ? Ah, ah. O ṣàwọn pé. Kí ló ń tẹ́lẹ̀ ṣá láti sọ? Ah, Are you mad? O fọ mi létí. Tó bá tún sọ àbá tún fún ọ ilé mi. O gba etí I will slap you if you say another thing there. Ní o sọ fún mi, kí ni nǹkan tó bèrè lọ́wọ́ mi láyé èyí tí mi ò ṣe Am I not enough for you? ó fi mí sílẹ̀ nínú yàrá nígbà olóṣè rọ́bìṣì ó sọ fún mi pé ó service. now get out of my sight. kí mi jáde. get out of my sight this minute I don't want to see you again. I don't want to see you I don't want to ever see you in this minute just go. I said leave. me. Ha ha ha. <laughs> oh God, what is wrong with this car now? Ah. eléyìí là ń pè tí ò gbé fóònù ní báyìí irú mechanic wò lélẹ̀ this mechanic is just so useless. àlóhùn ní sẹ́ẹ̀. ṣé o mean. ṣé òòrọ̀ ọmọ yẹn ni. ọmọ tó máa ṣàkàn yẹn. ọmọ tí dájẹ lówó yẹn sẹ́ẹ̀. ojú mi ò lè tàn mí nà. tó bá ti jẹ́ ohun tiẹ̀ bá nìyẹn ó yà níṣó ń bẹ̀ níṣó ń tó bá lọ dúró tó bá lọ máa fọ ẹsẹ̀. kí ló kàn wá tá a wá mú ẹ̀ dá a mú ẹ̀ kó sí ah, ah, kí ló ń bá a sọ náà. rubbish really. But at least Richard máa gbé phone ẹ̀ now. Ṣùgbọ́n wọ́n yẹ pé èèyàn wà in danger náà téèyàn ń pe phone ẹ̀ náà bó ṣe nígbè nìyẹn. What kind of nonsense is this? <sighs> Switched off. Hmm. Yeah, What is all this? Um, is that? Oh. You called me, ma. Jọ, ṣé Rachel wá sílẹ̀ báyìí? Irọ́ wọ̀ tí wà o. Ìgbà tí mo dẹ̀ sùn náà kò wá. Rárá wọ̀ tí wà. Ṣùgbọ́n bro Akeem wá síbí báyìí lẹ́ẹ̀mejì. Àjẹkọ̀ wọlé, àjẹkọ̀ wọlé. Should you listen to me? Yes, ma. When next you mention that name, close to me or anywhere close to me, you have yourself to blame. I'm sorry. In fact, I will even have you thrown out of this place. I'm sorry, ma'am. Sorry, ma'am. Idiot. Abiru, what, what, is all this now? She should at least pick a call. Ma, okay, oh, it's no problem. Sorry. Are you normal? Get out of this place! Oh, Shelley. What? I'm not saying you're going to good mood, though màá ti ṣí What is all this? My rubbish will be belayed by itself. How do I get it How do I get it Water. Give me water. Water. Over moon. mu mi. O tẹ̀ tí mo You tó wà báyìí. O ti gbọ́ pé water no get enemy àbí má wọrí tí dáadé bá ti san ṣù wàá mú mi wàá tẹ̀ mú gp tank kan má wọrí. dadi. dadi kọ mọ́mì ni. Kilo ló máa ń ṣe lọ kí ló máa ń ṣe ọ dísù ìdúró síbi kan dúró síbi kan kí ló ṣe lọ kí ló máa ṣe kí ló ṣe Stop! Stop! Akima. I swear I can explain. It's not what you think. Shut up. Akim, no, tell me, you can explain what? What is it you can explain? You what? So this is the kind of person you are. You treat me into leaving Peter. So you knew all you were doing all along. Oh, I see. <laughs> Stacy. Mm-hmm. So, Oresha Yemin Seni, you brought Peter to my engagement to ruin my party because you knew all what it was going to do. Èmi ni, kí tó fẹ́ Very good. Oshegoni. Yeah, that's what you get for leaving a good man like my brother. And as for you, Akim, you traitor. I'm done with you. That's your baby. Nima, don't go. Don't go, babe. come back, come here. me Go, go, give me the ring. Feel me sledge. No go. problem, Jare. Feel me sledge, Jare. Oh. Finish what we started. You don't finish. what? <laughs> So bad. But you don't enjoy it. Enjoying what? Come, Feel me sledge, Come back here, baby boy. Feel me sledge, Come back here. Yeah. Oh, my man. Oh, whoa, whoa. Oh, they lack him lonely, be by. Yeah. This place is nice. Kí ló I said it's nice. It's a nice apartment. Lenwe. Lenwe. No, what do you mean by that? This is like the best thing ever. For once in your life, you can appreciate something. Ó sọ fine. Hey! but Peter am I not human ṣe bẹ́yàn ni mi kí mi ò lè sọ pé mo appreciate nǹkan àbí nǹkan fine. ìgbà tí mi ò gbọ́ lẹ́nu ẹrí ni. you are not serious what do you take ah, me for. wọ́n á fẹnu da nǹkan rú ni kò tún nǹkan ká. no but seriously this place is fine. Mm, not bad. why tí wọ́n ṣe wá refuse àti move kúrò níbi tó wà. Ah. kóra ilé mi. ọ̀tọ̀ọ̀tọ̀ ni kádàrá sórí ibi tèmi wà ẹ̀ ń ṣe pay mi ẹgbẹ́ kẹjẹ́ wù mí yẹn You're not serious. Yeah, my I know manager. you can do it. Oko was stubborn headedly. No, really. You're happy me. Because then you're not here. This person. Why Nilo Nani? She must not need a MP. Ah. Yeah. Ah, ah. Oh. Oh, Yeah, hi. Hello. This is the famous Lima. Mm -hmm. uh, yes. Peter ti sorry for me. Oh, ti sorry, sorry, sorry, sorry. But seeing you in person now, we people got to so could do you justice, right? Yeah, yeah. Ah, um, ah, oh, really, I've heard so much about you too. Ah, ah. <laughs> nice to meet you. Nice to meet you. Same here. Peter, Peter. Mm-hmm. <laughs> Ah. Hmm? Ṣé Alex? Ẹ yà jókòó. Jókòó jókòó. Ṣé àtẹ̀lé kí àwọn ẹ̀ lè bá a balẹ̀? Pẹ̀lú máa ń ṣe ẹná ló ta máa ń gbọ̀n. Ara mi ò gbọ́n. Ara mi ò gbọ́n. Ṣé o mọ́ ẹ lọ́wọ́ ni? No, mi ò ló fẹ́ gbà. Àgbà tó ti kí lálàkọ̀kọ̀ ti dán o dẹ̀. kọ̀ o jọ̀wọ́ náà má jarí kò ṣe dáadáa. ó máa wà lára ẹ o anyway baby bí mo ṣe gbọ́kùn ń bọ̀ mo ti prepare special delicacy fún ẹ just for you. o sóúnjẹ. kí ló kún ẹ ṣé wàá sí dining kó wá o máa um, ṣe sùúrù èwe ni. Ah. oh sorry. tó bá wẹ̀ kó má jẹ́ kó tẹ̀lé. o mọ̀ kó jẹ́ kó tẹ̀lé mi nígbà tó tún sáré bẹ́tẹ̀ kó máa gbá tẹ̀lé. no but Peter mi ò láì gbogbo nǹkan tó ń ṣe yìí náà mo máa ṣerú nǹkan báyìí pẹ̀lú mi kí ló dé ná ṣé mi ò lè sọ̀rọ̀ nulẹ̀ mi ni. kí ló ń sọ tó ń dùn ọ̀rọ̀ wèrè wo ló ń sọ ọ̀rọ̀ wo ló ń sọ èmi ló mo ti sọ for you to respect your workers they are human beings like you tó sọ̀rọ̀ sáwọn èèyàn bíi ẹran. why can't I are they slaves. i know they are not slaves but at least i should have the right to talk in my father's house. òṣèré ló sọ náà. wàá sọ pé mò ń sọ òṣèré. the fact that they work for you does not make them slaves. i know they are not slaves but let them work for what they are being paid for. and then you should talk to them like like bí pẹran ni wọn. má ṣe bí ẹkọ lẹsẹ bí wọn ni ṣé wọn jábọ látọ̀run ni. peter mi ò like ẹ mama disrespect mi níwájú ọmọ yẹn má fi mi wọlẹ̀ níwájú wọn kí ló dé lọ́jọ́ kó ṣiṣẹ́ owó wọn náà. ìsẹ́ni tó ń fi ẹ wọlẹ̀ if you do not do the right thing i'm gonna put it to you that you are not doing the right thing. i am doing the right thing peter. right thing wo ló ń ṣe nǹkan tó yẹ kí n ṣe ni mo. mo ṣe ṣẹlẹ́yà yìí ló ń pè ní right thing. mi ò ṣẹlẹ́yà mo ń bá sọ̀rọ̀ ní jẹ́ kí n bá wí náà kí ló dé náà má sọ fún mi náà ilé dádì mi ni mo wà náà. o lè báyọ̀ wí pẹ̀lú ọpọlọ kò ń ṣe kó báwọn ìbí bí pé wọ̀gàn bí pé wọ̀gàn ọpọlọ ẹ ti lọ. ọpọlọ mi ò lọ. o dẹ̀ fẹ́ jẹ́ kó ṣe nǹkan tó wà òkè. ó mo ti gbọ́ o but o lè sọ fún mi bí ṣe máa rìn nínú ilé dádì mi nǹkan tí mo dẹ̀ wrong nínú ẹ̀ I have the right to correct her when she's wrong. correct somebody the right way not the wrong way. please má jẹ́ kí n wo ojú ẹ má dá sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí jẹ́ kí n sọ̀rọ̀ náà ṣé mi ò ní báyìí bóyá ẹ̀rọ abáni máa lè shiva to talk to you. Peter Peter. kí ni. all right fine. kí ni tó ń pè Peter Peter ó máa lù mí ni. you're such a spoilt brat. Oshe, I know. I you know what? suits yourself, man. Peter! Eh, but, but why ti Peter ń ṣe báyìí now? Ṣé mi ò ní right àti sọ̀rọ̀ ni? Àbí mi ò lè bá ọmọ wí ni? Adé máa fi mí wọlé ìṣojú ọmọ yẹn. This is not nice. Èmi ò like irú nǹkan báyìí o. even if I don't even have the right you can do what I have to do again. Hello, uh, uh um, hello Akim. Hmm. Peter, kí ló ṣẹlẹ̀? Okay, okay, mo Well. kí ló lè important tí akin fẹ́ sọ fún mi pa Peter. well i'm okay. akim why am i here kí ló pè mí wá sí hotel room fún pé o fẹ́ bá mi sọ̀rọ̀ Peter sí. ain't you the curious type. the curious type in an hotel room at least money. ní more. i'm not comfortable here i think i have to start going. This ah, ah. yíṣu na farabalẹ̀ Now you just go here Uh uh. ń kọjú lọ. kí ni reason tí mo ṣe máa dúró hotel room That's my best, or? you know i don't even joke with my relationship especially when it has to do with my boyfriend. <laughs> your boyfriend She peter no. Oh, o ò mọ boyfriend there. Oh, show o mọ boyfriend ẹ ń jẹ́ gbòòrò ṣá ẹkùn tí ò ń jẹun kàṣì gbogbo lóúnjẹ today own wọn á sọ pé your boyfriend your boyfriend abeg leave that thing. Akim Akim you are lying you are lying. kí ló dé tí mo fẹ́ fi parọ́ I have no reason to lie ah ah fine girl like you ó yẹ kó wà pẹ́lẹ́ tó yẹ pé ó ní interest at heart ó kò rojú láti rí nǹkan tó wà wájú ẹ̀ nìyàwó kò sí reason tí mo fẹ́ fi parọ́ fún ẹ. mo mọ Peter dada Peter Peter kì í ṣe irú èèyàn bẹ́ẹ̀ I know him so well he doesn't lie to me. Peter Peter tó bá notice pé recently Peter ó ti ń ṣe wéèrè ó ń ṣe bákọ̀bákọ̀ nínú ilé ó sọ fún mi fún ẹ pé òun ò lọ́ọ̀fẹ́ mọ́ kó o fẹ́ fi ah, ah. ẹ sílẹ̀ bóyá wọn wá ju ẹ o rí nǹkan tó wà wá ju ẹ now open your eyes. <sighs> Is that, the reason why Peter called me a brat this morning? Don't worry, he hasn't acted weird. doesn't mean that doesn't mean that he has another girlfriend that he's saying now. And don't tell me I can't because if it's if if it's the truth, I'll I'll kill him. I'm gonna make sure Mama, Papita, because I don't understand why. Oh, you not to by anybody. Oh, There's no need for violence, okay? That means Peter doesn't love me anymore because I. It's true don't like to kill anybody eh? violence will solve any problem. I'll kill him I'll kill him I'll kill him Peter is messing with me. No, Peter, no, no, no, no. I can't, I can't. I'm always your friend. I, I can't. I'm always I your friend. Can't. You, no, they no, don't. You won't understand. No. ọmọ ìjẹ́jí ọmọ ìjẹ́jí. ọgbẹ́ni dákẹ́bẹ̀ ó wàá gbẹ́ni dákẹ́ máa blast brain ẹ̀ fún ẹ̀sìn. what do you guys want kí lẹ fẹ́. ẹ pé kọ́ńjọ́ lórí ti àmì olóò mọ̀kọ́ tá à ń fẹ́ so máa lóò mọ̀kọ́ tá à ń fẹ́ ni pàdé mi next level. ìnáwó àdáàdì. zero eight one five seven <laughs> three six. Um, I'm not on the pizza. Hey, stay back. Ṣọ̀ṣì ń bínú sí kódà Peter I'm sorry I'm very sorry má bínú fún nǹkan tó ṣẹlẹ̀ I'm sorry. hey see mi ò ráyè ẹjọ́ wẹ́wẹ́ ṣé nǹkan tó pè you said you want to see me that's why I'm here you need to say whatever you want to say mo ní láti to bí on time I've got a lot of stuff to do. well mo kàn fẹ́ jẹ́ kó miss ẹ and I'm very sorry for what happened má business sí mi jọ. mi ò kórìí ẹ pé ṣá mi ò ní stan ẹ ẹ̀rọ ẹgbọ́rọ̀ tó ń o miss mi ló lọ ṣẹlẹ̀ yà pẹ̀lú best friend mi o dẹ̀ miss mi ṣé kò ń ṣe pé ṣé kò ń ṣe pé ìdààmú bá ṣá. Peter mo mọ̀ pé you have every reason to be angry with me but mo ti bẹ̀ ẹ́ má bínú but Peter you know that I love you you know the love that we share ìwọ náà mọ̀ pé ọ̀hún èèyàn púpọ̀ máa ń envy love èmi àti and the kind of relationship that we have you you you love me so much and I love you too alágbàkó ni. I understand that you're still mad. àgbákì tó ju àgbákò lọ òun ni ẹ o sọ òyìnbó wèrè tó ń sọ kalẹ̀ yìí ó dẹ̀ wá wèrè pẹ̀lú ẹ̀. I'm sorry ó dá má bínú um, mo fẹ́ I don't know but bóyá ìwà tí mo wò tó dà yẹn náà ló ti jẹ́ kí ká máa kó catch up pẹ̀lú èmi náà sẹ́yìn but all the same it's fine and if it will interest you mo ti call off engagement yẹn pẹ̀lú Akim because Akim ò ń ṣe ẹni tí mo tí mo lè bá tó mo ti padà rí pé he is a womanizer he, he goes around with different women. He did what? I called off the engagement with Akim. I called it off because I caught him with your sister Stacy. So Badusha, you caught who and who? Mama Paul, they might believe me but mo ká Akeem pẹ̀lú Stacy àbúrò ẹ̀ mo ká àwọn so I called off the engagement. I'm sorry, I, I still love you. I, I love you. kò dáríjì i'm a changed person mo ti mọ ẹ̀ṣẹ̀ mi i'm a better person. to ask marry me in Lima. Yes. Yes. I think I got it right. Go and break a leg, man. Okay. Báwo ni ṣe wọ́n kẹ́? Fine sir. Ṣé mo bá Lima lé? Wọ́n ní kí n má jẹ́ kí ẹni bọ̀lẹ̀ wọlé. Bóyá a nice man. Èmi kan tí mo jẹ́ ọmọ ọ̀dọ̀, ẹ treat me bí ọmọ ọ̀dọ̀. See, hold on, hold on. Mi ò mi ò get pointer. Eh? What are you trying to say? Should, busy. I, I can come back. Ah, emalo, má lọ, ẹ má Hey, Peter. Shut up, idiot. Orí ò pé ah, Tell me Sir. this is not true. I thought it was me and you against the world. Peter. So you're having something to do with that nuisance. Sọ fún mi pé Tell me it's a lie. Sọ fún mi pé You'll be shocked. Òkú méjì àbọ́lọ̀ ńlá lejò lé ní iye lẹ́nu. Peter. Peter. Peter. Lima. So you are happy now. Nuisance. Peter, Peter, please. Um, Say, I need your help. My daughter has been kidnapped. Kidnapped? Why? Kilo Shelley? Kilo, Kí lẹjọ́ báwọn dàpọ̀ kí ló See, see, see, Peter, Peter, it could just be anyone. Ṣòrí lọ́wọ́lọ́wọ́ tí mo bẹ̀ sọ̀rọ̀, ìwọ want ni mo trust. Jọ̀ọ́, jọ̀ọ́, please, see, you need to help me, do this for me. Jọ̀ọ́, Do your mi. Now, see, I don't want any harm to befall my daughter. La kò gbọdọ̀ ṣọmọ yẹn ṣe hundred million ni. hundred million hundred million ransom is a huge sum of money. okay ṣe ṣe ti pa àwọn ọlọ́pàá inform police. no Peter please má inform àwọn ọlọ́pàá. ẹ má inform police. gbogbo ètò ti wà lẹ̀ ìwọ́dẹ ni mo fẹ́ kó handle it. please do not inform the police. okay kí lẹ fẹ́ jẹ́ kí mi ṣe báyìí. o ṣe sọ́ra ẹ̀ sọ́ra owó yẹn kọ́ ni problem please tètè move now Swi just swing into action please. Please, again, no police involvement. Okay. All right. Yes, no problem. All right. ẹ̀nà sọ́ńtà ló lọ sọ ló gbàjú fẹ́ńdẹ̀. Hey, what's going on? Move. This is not the deal now. Move. This is not the deal. Move. I saw the Jumbe. I'm my ex-governor. Ah, I'm very late. This is not the deal now. This is not the deal. I lost my FR later. àpè náà kí ni gbogbo eléyìí báyìí náà. Uh, eh, come, come in. Oh. Good afternoon, sir. Oh, good afternoon. How are you there? Very fine, sir. Ah, uh, Lima. Yes, sir. Ah, uh, uh, quite an. Sit down. Thank Sit you, sir. Yeah. Ah, mo Lima. Yes, sir. Um, sir, ó ti ṣe díẹ̀ ńsìn tí mo ti rí Rachel òní torí ẹ̀ ni mo ṣe ní pé kí n wá sọ́dọ̀ yín pé kí n lè béèrè because mo mọ̀ pé kò kí n pa gym jẹ and in the last few weeks mi ò tiẹ̀ rí ní gym mi ò rí rárá mo pe nọ́mbà ẹ̀ náà wà switched off I've not heard from her and I'm quite worried torí ẹ̀ ni mo ṣe ní pé kí n wá. yeah yeah good good good one nǹkan tó yẹ nǹkan tí friendship wà all about yẹn kẹ máa kẹ máa bẹ̀rẹ̀ ayé wò you know um, really um, kò tiẹ̀ sí nǹkan kan náà actually um, so fọkàn ẹ balẹ̀ <laughs> okay ẹ fọkàn ẹ balẹ̀ mo máa jẹ́ kó mọ ibi tó wà actually. tó o bá sọ fún ọlọ́pàá wàá fẹ́ mi ló Lima um, Rachel bá mi lọ fún trip kan ni yes kò kò ní pẹ́ dé she'll be back soon. <laughs> <laughs> no daddy like Rachel. Rachel bá yín lọ fún trip. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Ah, mo fẹ́ lè ní mi ò gbọ́ o same Rachel ah that's that's weird ah. Rachel lọ fún trip <laughs> mi ò gbọ́ rí. ó ah, yé mi ó yé mi ó yé mi mo èmi gan mo mọ ohun tójú mi rí kí n tó lè convince ẹ it was hard to get her to go on that trip <laughs> hmm. bẹ́ẹ̀ni um, well bí mo ṣe sọ um, before the week runs out ó yẹ kó dé okay, sir but dáàdi ẹ jọ ẹ bá mi sọ fún pé kó try àti pè mí at least bó o tiẹ̀ ṣe gbé kọ́ ò tèmi ń sìn fóònù ẹ̀gan wà rí chébù àti ẹ̀ṣì lè rí ìchèmí tó bá ti dé. olórí mọ international roaming yẹn náà ni and all of that ó máa pè é náà. thank you sir ẹ mi tètè wá lọ sir thank you thank you sir thank you for all dropping right, in all right sir enjoy the rest of the day. all right daddy. all right. <laughs> hey. ti kúrò látàná náà ibo ló wá wà báyìí sí ti mo lè ibo lọ́wọ́ mi wà where's my. Peter Pan, are you awake? Yeah. Are you okay? Mm-hmm. Someone should go for hmm. a sha. They wouldn't there. Wọ́n kàn ti fún mi ní oúnjẹ òṣìjẹ pẹ̀lú unclean water. I think I'll go to the clinic after this place. That's the flush system. That's if we live here. I think we are both going to die. <laughs> Báwo ló ṣe lè rẹ́rìn nínú situation here. ah, what is it? I'm just, I'm just drunk and, that, and that's it. So. Oh, Abu Walara, are you trying to exploit my father's money? You won't get away with this, you know. Shut up. It's a Oh. I have what can buy your father and yourself hundred times again and again. Show <sighs> off. what do you think is going on outside? A The tracker. I think the police are here. Police? 20 here. That's done. Calm down, calm down, Mr. Peter, you are safe. Thank you. Alpha. Two down. Round, round. That's fine. Oh, yeah. Seriously. <laughs> I never knew your sense of humor is this appealing. You struck me as I'll kill you if you smile at me kind of person. I am only like this when I'm with the right kind of people, though. Mm. Mm -hmm. Release it. That's it. <laughs> Monko, I think you should smile often. It suits you. and I like this personality more. Mm, I'm flattered. You should be. ah. <laughs> I hope I'm not disrupting anything. Ah, rarasa at all. Honorable me. That's it. Thank you, sir. Yeah. Yes, sir. light me bí buy him. yín, ó tẹ́ mi lọ́rùn Yeah. Well, um, ọ̀rọ̀ mi on your pọ̀ bó mo dẹ̀ ti máa bẹ̀rẹ̀ o um, eh, honourable Peter Williams. in, in, in the making sir. <laughs> ah, sori um, to hit the nail on the head ìwọ ni màá dúpẹ́ lọ́wọ́ ẹ̀ because tí o bá ń ṣèwọ ọmọ mi mi ò ní fojú kan báyìí and um, it goes a long way bí ṣe máa máa appreciate ẹ lọ lélẹ̀ because i'm highly indebted to you. Um, sori gbà tí mi ò rí tí mi ò gbúrò ẹ especially I was scared stiff inú mi pọ́pọ́ gan tí mi ò mọ ibi tí mo tiẹ̀ wà mo láti máa wora mi mìíràn pé ṣé mi náà mo ṣe dúró yìí but I never felt like that in my life ẹ̀rù bà mí ẹ̀rù bà mi, ẹ̀rù bà mi. but um, the story is different now <laughs> I feel so elated I feel so pleased so o ṣe gidi gan Peter. Uh, yes sir um, Ọlọ́run náà ni kí gbogbo pé lọ sọ́dọ̀ ẹ and then without due respect sir, I just want to quickly. Um, point this out pé um, ní situation by i think um, so mo rò pé àwọn people yẹn náà kàn máa ń drop àwọn words yẹn just to threaten people pé don't tell the police don't tell any security agency and all of that but um, i feel pé uh, it is always good despite um, whatsoever tán bá sọ as threats Ki èèyàn ṣe inform um, security agencies and all of that you know i think the government is trying to do stuff like this at least so that àwọn èèyàn torí this kidnapping thing is becoming so rampant and then with the kind of security thing tí èmi lò and then tí èèyàn náà bá tún sọ fún àwọn security agency I think it will get better and then people will be aware of um, how to go about this kind of situation. Sir. That's it. That's it. That's the point. Irú device to sumora mọ́ra yẹn táwa lè fi track yẹn òun la fi rí. You know, government ń ṣe tiẹ̀ àwa náà máa ṣe tiwa ni because security actually starts from us you know wọ́n níbi charity ṣe begin nílé náà ni now so um, government wọ́n try wọ́n gbìyànjú àárí gbogbo result wọn because kidnapping is endemic kò síbi tí ò sí lágbàláyé wà á dúpẹ́ tiwa at least mo fojú kàn yín báyìí sí not just my sweet daughter but even you ẹ̀rú bà mí o ẹ̀rú bà mí o um, so um, eléyìí tó wá ṣẹlẹ̀ sí mi yìí ń eh, mo máa fi ẹ̀mí ìmúre hàn sọ́lọ́run ni màá ṣe thanksgiving ceremony tó máa lárinrin. no no no no daddy i need láti ṣe <laughs> anything like that ọlọ́run ti gbàdúrà so we just keep it low. o fẹ́ fọ̀rọ̀ ọlọ́run fẹ́ keep ẹ̀ low wọ́n ń fọ̀rọ̀ ọlọ́run ṣeré bẹ́ẹ̀ yẹn ọlọ́run gan fúnra ẹ̀ sọ pé in all things you give thanks ah, ah, bóyá nínú o nínú psalm one fifty gbogbo nǹkan tó bá ní ló máa fi yan ọlọ́run èmi fẹ́ dúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ ni ẹ ní dá mi dúró. ẹgbẹ́ mi máa tẹ̀síwájú máa sọ tiyín. all right hey, um, daddy. Um, Rachel. sir daddy. Peter is a good boy. Hmm, ọmọ dáadáa ni sori tèmi bá sọ pé èèyàn da ó da náà nìyẹn tí má tún fẹnu mi sọ pé ẹni ò da kò da nìyẹn take it from me you know me um, so mọ̀sọ̀ ó tún wà highly cerebral Yeah, Onia, very articulate, possesses that power of sheer rhetoric. Daddy! to be a good girl. Thank you, sir. Where is my daddy? What did you do to him? positive. No. How, how did you come about it? You're HIV positive. I don't even understand. You do not understand? Mama sọ fún ẹ, wọ́n máa bẹ́ kiri bẹ́ can you see? like, mi tẹ, mi mọ nǹkan tí màmá rò, ṣé ó mì um, okay. I'm even trying to understand the whole situation. Now, Lima, o call a lot of ẹ pé HIV. Africa gone. Oyinbo ginger the swagger, gonna with the swagger the ginger. Omo Africa gone. Oyana, Omo Africa gone. Me I be get my light on town. Now I then they feel me for uptown. See, I don't take over the downtown. Cause I don't be king for my hometown. Jọ̀wọ́, wọ́n fẹ́ mọ ibi tí a ti bẹ̀rẹ̀, wọ́n fẹ́ mọ ibi tí a ti bàdé. Ọ̀gbẹ́ni ìfarabalẹ̀ kilo ló ṣẹlẹ̀ ọ̀gádé. I dey hustle for the money, my nigga no be today. Ojú yìí dẹ̀ ló ṣe take gbòòrò fi them. mi ládé. know the believe my glory cause you don't know my story. Dáńbà mélòó lẹ́tí gbọ́ tí mo lọ́ mú